ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe gist tá à ń gbọ́ òun ni wípé Mariam ó sọ fún ẹ̀gbọ́n kábíyèsí tí wọ́n jẹ́ Prince Adé wípé kí wọ́n pè Queen Naomi ọ̀fọ̀ pé nítorí problems táwọn ní òní pé Queen Naomi ṣì wà nínú picture wípé kí wọ́n wá bí wọ́n ṣe máa pè Queen Naomi off so Queen Naomi á lè fi àwọn lọ́rùn sílẹ̀ wọ́n ní ẹ̀gbọ́n kábíyèsí ní òun gangan ni wọ́n máa pay off kì í ṣe pin Naomi ẹ jẹ́ ká jọ gbọ́ gist tòní ẹ̀yin ará ilé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ̀ ń darapọ̀ mọ́ channel mi èmi ọmọ yín Máṣọ́lá mo kí yín káàbọ̀ sí Máṣọ́lá Gist TV ṣé àlàáfíà ni mo bá yín gbogbo lé ń kọ́ orúkọ mi ni Máṣọ́lá Yorùbá ni mo máa ń sọ lórí channel mi mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà ẹ̀yin èèyàn lé thumbs up yẹn ó ṣe pàtàkì ẹ̀tẹ́ kẹ́ẹ̀dẹ̀ subscribe kẹ́ like kẹ́ share ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú yín òkè òkè ní ọlọ́run ní ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé àǹtí wa ẹm náà jáde náà sọ̀rọ̀ náà ní kí kábíyèsí pé Queen Naomi off ẹ pé nǹkan tí àwọn fi ń ní ìṣòro ní inú pálàsì kábíyèsí ò nítorí Queen Naomi wípé tí kábíyèsí bá pé Naomi off tán lọ wípé àwọn ò ní ní problem mọ́ ẹ̀yin èèyàn lé ẹ mọ̀ pé kábíyèsí ti fún àwọn olórí yìí ní oṣù mẹ́ta láti kúrò nínú palace allegedly bá ṣe gbọ́ but still yet ọgbọ́n oríṣiríṣi ni wọ́n ń dá o wọn fẹ́ kó nu palace kábíyèsí wọ́n ní ìgbà tó sọ̀rọ̀ yẹn wọ́n ní ó sọ sí ọwọ́ prince ade, èyí tó jẹ́ ẹ̀gbọ́n kábíyèsí wọ́n ní ẹ̀gbọ́n kábíyèsí dẹ̀ sọ fún yín pé queen naomi kan náà máa pay off o òun gangan náà máa pay off tó máa kúrò nínú pálásì kábíyèsí. àwọn á lè ní ìfọ̀kànbalẹ̀ nínú pálásì kò dẹ̀ ní sí wàhálà àti ìdààmú mọ́ wọ́n ní Prince Adé sọ fún un wípé òun gangan ló ń mú ìdààmú àti wàhálà bá kábíyèsí nínú pálásì wípé òun gangan ni wọ́n máa san owó ẹ̀fọ́ sódà á lè fi kábíyèsí àti kódà òbí lọ́rùn sílẹ̀ wọ́n ní ó ràn lẹ́nu ẹ̀ débi pé ó ń sọ fún Prince Adé wípé kábíyèsí wọn ò lọ́ọ̀vù Queen Naomi wọ́n kàn wá infatuated wípé ẹwà Queen Naomi ló ń gbé kábíyèsí ló ń gbé wọn ló ń gbé wọn gìgìgì wípé kì í ṣe pé wọ́n love Queen Naomi naturally ó rí pé ò ní làákàyè because tó bá ní làákàyè ni ò ní sọ pé ẹwà. Queen Naomi ló ń jẹ́ kí kábíyèsí máa ṣe bó ṣe ń ṣe kì í ṣe pé kábíyèsí love Queen Naomi ṣé ìwọ wá ní kábíyèsí love a ní òun mọ bó ṣe máa ń sọ̀rọ̀ o kàn máa ń sọ̀rọ̀ ni òun mọ bó ṣe máa ń sọ̀rọ̀ ẹ̀yin ara lé ẹ̀yin náà ṣáà wò ẹ wo ìgbà tí kábíyèsí ti fáwọn olórí kí ni ìdí tí àwọn olórí sì fi wà nù pálásì èyí ọmọ ẹbí fún kábíyèsí recently látúgbẹ́ pé mariam lòún lóyún <laughs> wọlọ kọlọ má ṣàánú wa nu pálásì kábíyèsí o ìgbà tí mo gbọ́ gist ẹ̀ mo kàn ń rẹ́rìn ni mo ní àwọn olórí yìí oríṣiríṣi tú ni wọ́n ń pa nínú pálásì kábíyèsí wọ́n ní kò sí nǹkan tí mariam ò sọ tán mo ní kò tiẹ̀ yẹ kí àwọn ẹ̀gbọ́n kábíyèsí gan máa fún mariam mariam yìí ní audience mọ́ tó bá ti fẹ́ bá wọn rojọ́ kan ní hey we, we are not interested nǹkan tó yẹ kán máa ṣe fún ẹ nìyẹn nítorí pé ọ̀rọ̀ ẹ ó ti di pé kán pa ẹ́ tì sáàyè ẹ kán máa fi fèsì kọ̀ọ̀kan sílẹ̀ fún ẹ torí pé ò ní tìjú tó bá yẹ pé onítìjú ni wàá máa la ní pé kábíyèsí ò lọ́ọ̀fù Queen Naomi gbogbo àwa igan tàbá yín gbé palace àmọ́ pé kábíyèsí lọ́ọ̀fù Queen Naomi dénúdénú àmọ́ pé kábíyèsí lọ́ọ̀fù Queen Naomi tọkàntọkàn so gbogbo ètò ń sọ yẹn ìlara ló máa pa gbogbo yín ìlara ló máa pa gbogbo yín kò sí nǹkan kan tẹ́ ẹ lè ṣe nínú pálásì kábíyèsí ju kẹkẹrù yín kẹ́ jáde lọ because ẹ mú nǹkan kan ẹ mú nǹkan kan tó jẹ́ ire wá sínú pálásì kábíyèsí àfi kẹ́ ẹ máa ṣe bí ìwọ ń gbólógùn dìde oníkan lọ máa sọ̀kò ó dẹ̀ tún lanu ó tún ní ẹ kábíyèsí love queen Naomi so ìwọ tó gbólógùn dìde tó ní kọ́ lọ máa sọ̀kò sí inú ilé kábíyèsí ìwọ ló love wọ́n love kábíyèsí àtìgbà tí kábíyèsí ti mọ̀ ẹ́ oògùn ṣáá ni wọ́n bá wá ká oògùn yẹn mọ́ wọn lọ́wọ́ wọn láwọn fi ń protect ara àwọn ni ẹ̀yin ò lè fi àdúrà protect ara yín àfọwù ah wọ́n ní prince ade wọ́n náà kàn ń wò báyìí ni pé ṣéèyàn lè yí ṣéèyàn lobìnrin ìṣá ìwọ lanu ẹ oníkan pè queen naomi off èèyàn ń sọ fún yín pé kẹ́ ẹ kúrò nù palace ò fẹ́ gbàyàwó àwọn padà kọ́ wọnú pálásì ìwọ wá ní ẹ kọ́ pèkúe Naomi off ah. mo ẹ̀ṣẹ̀ rí pé o ní problem ni honestly kábíyèsí ẹ tètè gbé wọn ẹ tètè gbé wọn kúrò ní pálásì yẹn o nǹkan tẹ bá máa fi gbé wọn ní kẹ lọ wá tẹ fi máa kó gbẹrù wọn jáde kúrò ní pálásì because àwọn èyí wọn ń ṣèyàwó honestly wọn ń ṣe ìyàwó rárá gist ta gbọ́ nìyẹn yín ara létà ní ká mú wá fún yín o wọ́n ní ṣe ló ń sọ fún Prince Adé o pé kàn Queen Naomi off o òun dẹ̀ gangan ni Queen eh, Prince Adé ní wọ́n máa pay off kì í ṣe Queen Naomi etí tẹ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ fi ń tẹ subscribe like ò ní kàn ìsàlẹ̀ àpò ní àṣẹ ọlọ́run ọba òkè òkè ní ọlá yín máa lọ please share this video like and subscribe.